mo ṣàdéhùn lánàá wípé ìjókòó méjì tí a rí àkọsílẹ̀ pé anábì sallallahu alaihi wasallam ó kì wá ń lọ pé ká má máa jó mo mẹ́nu bà ìkànnì ẹ̀ lánàá mo á ṣàdéhùn pé màá gbé kejì ẹ̀wò dénì jẹ́ ká tẹ́tí gbọ́ dáadáa ẹrù ọlọ́run tó ṣe béèrè yìí ó ní òun ń bi àwọn àfáà léèrè pé kí ni ìdájọ́ lórí hadith yìí tó wà nù sunan Abi Dawud wípé asharid bunu suwaid sahabi kan yẹn. أني مر بي رسول الله صلى الله عليه وسلم وأنا جالس هكذا òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam gba ẹgbẹ́ mi kọjá nígbà tí mo jókòó báyìí báwo ló fi jókòó wá fẹ́ ṣe àpèjúwe bóun ṣe jókòó yẹn ó ní wa qad wada'tu yadi خلف ظهري واتكأت على إلية يدي ó ní mo jókòó mo wá gbé ọwọ́ òsì mi sẹ́yìn báyìí mo wá sinmi lórí pẹ̀tẹ́lẹ̀ ọwọ́ òsì mo sinmi lórí àtẹ́lẹwọ́ òsì tí mo ká sí ẹ̀yìn nígbà tí mo jókòó. Um, ó nígbà tá mẹ́bí rí eléyìí ó wá ní àtàkùrọ̀dù qa'datal maghdubi alayhim wọ sharid ṣé jókòó àwọn tọ́lọ́wọ̀n bá ń bínú sí ló fẹ́ máa jókòó bí gbogbo ohun tí àmẹ́bí sallallahu alaihi wasallam bá kọ̀ mo sọ lánàá mo ní kì í ṣe gbogbo ẹ̀ ní àwọn àfáà máa ń gbọ́yé sí kó jẹ́ haram ṣùgbọ́n gbogbo ẹ̀ ni wọ́n máa ń gbọ́yé sí pé ká má ṣe ló dáa jù ó máa ń kọ nǹkan míì tí wọ́n á ní ó kọ́ ní karahata tanzih láti fi dẹ́kun kíkó sí tí ó máa jẹ́ haram ni irú yẹn àmọ́ aráàlá yé mi tí ó máa jẹ́ kó yé wa pé. bóyá sọ̀hábí mi ṣe ànábì òkoro ojú sí àbí àlàyé kan àbí mi ṣá ṣáájẹ́ ká mọ̀ pé kíní yẹn o kò délẹ́bùn pé kò jẹ́ haram ṣùgbọ́n tí kì í bá ṣe pé àwọn àfáà rí nǹkan tó jọrọ eléyìí tó lè tú wa sílẹ̀ ìpìlẹ̀ náà ni pé gbogbo ntànà ìbá ti kọ̀ ká kún pé haram ni ó ṣe kọ́ ká jìnnà sí i. Now, ìjókòó tí ó ṣe léwọ̀ yìí kí ló jẹ́ ká mọ̀ pé haram ni. Ó fi nǹkan kan ròyìn ẹ̀ tá mọ̀ pé haram ni. Wọ́n ní gbogbo nǹkan náà bá kọ̀ tó wá ròyìn ẹ̀ ìṣe àwọn ọmọ náà ni àbí ṣe àwọn ni àbí ṣe àwọn tọ́lọ́wọ́ ni dájúdájú ìṣe ni ó haram. kódà tó wọn bá sọ pé haram nígbà tó ti pè ní ìṣe àwọn ọmọ náà ìṣe àwọn tọ́lọ́wọ́n bá ń bínú sí ìṣe àwọn tọ́lọ́wọ́n bá ń gbé ṣépè ìṣe àwọn tọ́lọ́wọ́n bá kọ̀yìn sí a máa hàn pé ìṣe yẹn ń kọ́ haram ni so ìjókòó tí ṣẹ̀rí ìjókòó ta ṣàpèjúwe ń sìn yìí òun ó serious fún mùsùlùmí láti ṣe jurú ìta ròyìn lánàá ta sọ pé ó ní ká má kó ìtàn méjèèjì mọ́ igbá àyà lákòókò tí imam bá ń ṣe kótóbà lọ́wọ́ ìjọ jímọ̀ eléyìí kì í tiẹ̀ wá sórí ìrun ló wà táàmì lẹ́bẹ̀ẹ́ fi kọ́ fún un sọ àgbọ́yé àwọn àfáà ni pé àtipa wà lórí ìrun o àtipa àti lórí ìrun o àti kó jẹ́nu o àti pé kò jẹ́nu mọ́ṣáláṣí ibikíbi tá a bá wà ká má jókòó ká wá sinmi lórí àtẹ́lẹwọ́ òsì táàgbé sí ọwọ́ ẹ̀yìn báyìí ǹjẹ́ tó bá wá jẹ́ pé ńgbà tá a jókòó yìí a wá jókòó lọ́nà tó yàtọ̀ sí bẹ̀rù ọlọ́run tàbí kọ̀ fún ìṣeṣe tuntun wàhálà bí <clears throat> àwọn àfà wọ́n ṣe àṣàrò lórí ẹ̀ nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ ni Sheikh Ibn Baz rahimahullah bẹ́ẹ̀ náà ni Sheikh Ibn Uthaymeen nínú àwọn tá a mọ̀ ní àfà zamani yàtọ̀ sí àwọn àfà àtijọ́ táwọn náà ṣe oríṣiríṣi àlàyé lórí ẹ̀ مواني wá كاورو شيخ ابن عثيمين ka ọ̀rọ̀ هذه ibn وصفها النبي صلى الله عليه وسلم لأنها قعدة المغضوب عليه أما وضع اليدين كلتيهما من وراء ظهره والاتكاء عليهما فلا بأس àfà ní èyí tànàbí kọ̀ fún wa òun ni irú èyí tí ọmọkùnrin yẹn jókòó níjọ́ tá à ń sọ yìí gẹ́lẹ́ ọwọ́ kan lòun sinmi lé lórí àtẹ́lẹwọ́ ọwọ́ ọ̀hún sì ló sinmi lé ọwọ́ òsì sì ni ó sì gbé sí ọwọ́ ẹ̀yìn àfà wa ní èèyàn bá wá fi tiẹ̀ ṣe ọwọ́ méjèèjì tó kó ọwọ́ méjèèjì sẹ́yìn ó ní ó mórí bọ́ nínú nǹkan tí ànábì sallallahu alaihi wasallam yìí إنما التي وصفها النبي صلى الله عليه وسلم بأنها بأنها المغضوب عليه أن يجعل اليد اليسرى من خلف ظهره ويجعل أن ويجعل باطنها على الأرض ويتكئ عليها ó ní tó bá ti yẹ̀ ní pàtó bá nẹ́bì ṣe òyìn ẹ̀ yìí eh, nítòun òun ò rí pé èèyàn kó sí ohun tá nẹ́bì ń kọ́ yìí ó máa túmọ̀ sí pé yàtọ̀ sí pé kéèyàn ó sinmi lórí ọwọ́ méjèèjì tó bá jọwọ́ ọ̀tún lèèyàn sinmi lé tó gbé ọwọ́ náà sẹ́yìn kò kó sí ní tá à ń sọ yìí bákan náà tó bá jẹ́ pé wájú lèèyàn fi ọwọ́ lèèyàn fi ọwọ́ tẹ̀ ìyẹn náà kò sí so ohun tó ṣe léèwọ̀ gẹ́lẹ́ òun náà ni kó jọwọ́ òsì kó wá jẹ́ àtẹ́lẹwọ́ téèyàn gbé sẹ́yìn òun lèèyàn sinmi lé yálà ó jẹ́ ní òun ni o àbí so eléyìí ni kejì nípa ìjókòó aṣáájú ẹ̀dá kọ̀ fún wa mi ò wá mọ tó fà á ẹ ó máa ń dàbí pé ìjókòó tán lẹ́bí kan yẹn máa ń rọ̀yàn lọ́rùn púpọ̀ <laughs> kọ́lọ́njọ kó làwa la ṣètánì ṣe ló máa dàbí ẹni pé gbogbo ìjókòó yòókù kì í dùn mọ́yàn bí èyí tó sọ yẹn gan ọlọ́run ló mọ tí ó rí tó fi ní kó jíṣẹ́ fún wa bẹ́ẹ̀ náà ni oorun sísùn ọ̀pọ̀lọpọ̀ ní máa sọ pé pòsíṣàn tí máa dùn máwọn dùn ní káwọn ó da inú délẹ̀ àwọn ìyá wa tiẹ̀ máa ń mọ̀ mọ̀ dojú àwọn ọmọ bolẹ̀ tí inú ìwọ bá ń dà wọn láàbù nígbà táwọn ilé fẹ́ sọ̀rọ̀ yẹn náà ó ní dọ́jà àtò ahàlì náà ó ní dùbúlẹ̀ àwọn ọmọ náà ni so káyàgò fún yẹn náà a lè fi ẹ̀hà ọ̀tún lélẹ̀ a lè fi ẹ̀hà òsì lélẹ̀ a lè kàkàkà ká fẹ̀yìn lélẹ̀ ṣùgbọ́n pé ká dánú délẹ̀ ó ṣe yẹn náà léwọ̀ fún wa so eh, ṣẹwárí ó jọ bí ìgbà tá a bá ní báwọn afáṣe máa sọ wá ní ohun tọ́lọ́run bá lòun ṣe ní halal àṣetánì kì í jẹ́ kó dùn bí èyí tọ́lọ́run bá ṣe ní haram kódà bó bá jẹ́ nǹkan tó kúrò wọ́n á ní kí kúrò ẹ̀yẹ gan làwọn ẹ̀ǹjọ́ yìí ni. sọ̀kọ́ máa mọ̀ yí pé alọ́tàá tí ò fẹ́ ká rọ́nà lọ ohun tá a lè fi gbára wá lè náà ni pé tá a bá ti rántí pé ọba tó ní wá tó dá wa tó ní ká pé lára ṣèbá alápá láti ń sinmi sápá àbí àwọn tí ọlọ́run ọba gbapá lọ́wọ́ wọn kì í ṣẹ̀ṣẹ̀ pẹ́ ni wọ́n ṣe ọlọ́run tó bí tó wá lọ́wọ́ ẹlòmíì ní accident àárẹ̀ lápá àárẹ̀ lẹ́sẹ̀ ṣègbàkígbà táṣetánibá ti ń kì wá pé wọ́n ṣe wá fúnlẹ̀ mọ́ yín tó yìí wọ́n tún kọ yín bẹ́ẹ̀ ṣe máa jókòó àwọn kan máa ń sọ wọ́n ní máṣùmọ́tọ̀ inú súnà ti pọ̀ jù bẹ́ẹ̀ ni ó pọ̀ bó ṣe pọ̀ tó ànábì sallallahu alaihi wasallam ó ní tí n bá pa yín láṣẹ nǹkan kan ẹ gbìyànjú ẹ ṣe tó bọ́lọ̀ ń bá ṣe fún yín lókun mọ́ ṣùgbọ́n tí n bá ṣe nǹkan léèwọ̀ fún yín kò lè jìnnà sí i ẹ jìnà sí ẹ gbìyànjú gbogbo tí wọ́n ti ṣe léèwọ̀ kẹ jìnà sí ọlọ́run dákun fún wa ní kápá lórí ẹ̀mí kó má wà wá lọ síbi ìbínú ọlọ́run ọba so mo fẹ́ dá lé síbi ìbáyìí ká lè gba ìbéèrè mi tó bá wà. Naam, Malam Mukhtar. عليكم السلام ورحمة الله وبركاته. أها. Bẹ́ẹ̀ni. Kì í rọrùn. Jazakallahu khairan. Àfáà ní tàbáṣàkíyèsí, ìjókòó àkọ́kọ́ tàbá ń kírun lọ́wọ́ ó yàtọ̀ sí ìjókòó gbẹ̀yìn ìjókòó àkọ́kọ́ yẹn a máa ń ti a máa ń jókòó lórí ẹsẹ̀ òsì ni ìjókòó gbẹ̀yìn awọ́ ẹ̀jì la máa fi ń jókòó àwa ti ẹsẹ̀ òsì yẹn bọ́ abẹ́ ẹsẹ̀ ọ̀tún ṣùgbẹ̀yìn yẹn máa ń gbààyè díẹ̀ ju àkọ́kọ́ lọ so téèyàn bá wá ń kírun jàmọ́ níbi tí sáfù ti fún tí wọ́n ti sọ pé kálàfó má wà láàrin ẹnìkan kejì ìjókòó gbẹ̀yẹn kì í sábà rọrùn tí èèyàn bá fẹ́ jókòó yẹn á dàbẹ̀ ni pé èèyàn ń tayọ ààyè tiẹ̀ sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn ẹlòmíì sì máa ń kanra kí ni ká ṣe nírú ààyè yẹn bó ṣe ń ṣe wọ́n máa ń ṣe mí náà bẹ́ẹ̀ tó bá ti wá ṣe níbẹ̀ tí mo rí pé ààyè yẹn fún mo máa ń jẹ́ kí ìjókòó ẹlẹ́ẹ̀kejì yẹn ó jọ ti àkọ́kọ́ ṣùgbọ́n gbà tí mo bá ń dárùn kí mo máa ń rí kìíní ṣe yàtọ̀ sí ìkejì mi ò tí ì sọ pé bó ṣe kó rí nìyẹn ṣùgbọ́n experience tí wọ́n ní èmi náà máa ń lé pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ádàbẹ̀ ni pé mo fara ní tí wọ́n bá fẹ́ jókòó bí wọ́n ṣe lánàá bí fẹ́ ká jókòó lórí ìkejì yẹn Allah knows best ok Baba. lẹ́yìn Baba. abu abdullah bismillah yes sir naam naam aha naam okay naam. ok Now. Hmm. Àpẹẹrẹ. Hmm. ok ní hóhó ok so mm, ẹ fẹ́ mọ̀ bóyá àfà tó sọ rí sọ àbí àti kíní àti kejì méjèèjì lórí sọ kọ́lọ̀mbá wa ṣe àlékún mímọ̀ fún àfà náà kó jẹ́ kí irú wọn pọ̀ láwùjọ wa a mọ àwọn àfà tó jẹ́ pé tán bá yìí ìtàn ìjàpá àti yán níbo ni wọ́n máa pa wọláhì àbàtàfà tó bá jẹ́ pé gbogbo tó ń sọ ó múnú àkọọ́lẹ̀ nínú Quran nínú hadith àwọn tá a fẹ́ káwọn èèyàn ó máa lọ kírun lọ́dọ̀ wọn wọ́n máa tẹ́tí gbọ́ wá sí wọn nìyẹn kí ni bàbá ní àfa yìí sọ wọ́n ní àkọ́kọ́ wọ́n ló ní téèyàn bá gbàgbé láti ṣe ìkọ́ọ́mà nígbà tó fẹ́ kírun kò ní láì pé kó mẹ́nu lé fatiha kó máa kírun ẹ̀ lọ àbí pé ìrun ẹ̀ ò láàyè kò sì ní èdè láti ṣe ìpara tó bá kírun yẹn tán ẹ̀yin apá kéékèèké ṣó correct àbí kò correct aha àwọn bàbá wa nígbà kan sẹ́yìn lọ́hùn-ún wọn kì í sábà wá kírun ń bí a ti kó àwọn ẹ̀kọ́ yẹn darí lọ́dọ̀ wa ń bí a pín àwọn nǹkan tá à ń ṣe nínú òun sí àwọn òpó òpó òrun àwọn ọ̀ràn yọrun àwọn súnnà ìrun àti àti májẹ̀mú àwọn májẹ̀mú ọ̀run so nínú àwọn tó jẹ́ súnnà ìrun tó túmọ̀ sí pé ohun tó jẹ́ pé tá a bá ṣe é yóò mú àlékún ládàbà ìrun wa ṣùgbọ́n tá a bá ṣe é kò sọ̀rọ̀ kankan lọ́rùn wa ọlọ́run ní fi gbé wa ìkọ́nú ẹ̀yìn ìkọ́mọ̀ àtẹ̀dárúkọ yẹn so tí bá ní tá a bá ti ṣe ìkọ́mà àti bẹ̀rẹ̀ ẹ̀rún rárá kò correct nǹkan tá ànábì sọ ni pé yuftahu sọlá ẹ̀ kí ló pè ní kọ́kọ́rọ́ ẹ̀rún náà مفتاح الصلاة تكبيرة الإحرام وانت عارفين شيء إمامات وولي òun náà ni kábàrà kàfídírátìlì ìran òun ní òpó òun àkọ́kọ́ ìkọ́mọ̀ tó ṣáájú ẹ̀yẹ àfihàntara ni àtàbá wà ní tó yá o ó àti ìbẹ̀rẹ̀ ohun tàbá ìkọ́mọ̀ àkọ́kọ́ òpó ìhun ni kàfídírátìlì ìran ó sì ní ha àti sàlámù nílẹ̀ àti kírun òun náà ni assalamu alaikum ẹ̀sìn pé ìkọ́mọ̀ ṣáájú takbiratul ihram so ìkọ́mọ̀ ò sí nínú jìgúnjìgún ìrun ṣùgbọ́n tá a bá ṣe àlékún ládá ni so àǹfààní ẹgbà ìkejì ń bẹ wọ́n láǹfààní ní tó bá dijọ́ àjíǹde kò kọ ọmọlúàbí ọlọ́run á jí gbogbo àdìde àbí ó tún sọ kankan ó ń lọ bí nǹkan mẹ́ta ń gbà yẹn kí ṣe méjì ẹ ṣeun wọ́n ní bàbá ìmáàmù ọ̀hún wọ́n tún sọ wípé ipò ìmáàmù sí nínú ipò tó yẹ ká máa dùn bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá ti wá jẹ́ ni tí bá ti wá ti wá jẹ́ tá a bá mọ̀ pé a nímọ̀ tá a lè fi gbé e, a wọ́n ń fẹ́lò ní ìjẹ́ tí ò tọ́ sí bẹ́ẹ̀ ni tó bá ṣe ń parẹ́ ó ṣe ń parẹ́ nílùú òkè ni wípé ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ògede pé bàbá ti jẹ́ ìmáàmù bẹ̀ a máa jẹ́ kí wọ́n rò pé tó bá papòdà ọmọ ẹ̀ ló lẹ́tọ̀ọ́ sí bó ṣe jẹ́ pé kí kábíyèsí kan bá gbẹ́sẹ̀ ńlẹ̀ ọmọ ọba ni ó jọba ṣùgbọ́n yẹ ẹ̀sìn kò rí bẹ́ẹ̀ tọ́mọ ẹni ò bá nímọ̀ tí ó fi jẹ ìmáàmù bàbá ẹ̀ jẹ́ ìmáàmù yìí kò fún lẹ́tọ̀ọ́ pé òun ló gbọ́dọ̀ jẹ́ ìmáàmù ṣùgbọ́n bá a ṣe bá ń lẹ̀ nìyẹn so irú yẹn kódà tí ò bá tọrọ pé òun fẹ́ jẹ́ wọ́n á bọ́ àlùkìńbà bàbá sí lọ́rùn òun ni kò sá sẹ́yìn torí pé ẹrù ni anabi sallallahu alaihi wasallam ó ní um, al-imamu والمؤذن الإمام الضامن والمؤذن أستغفر الله وفرت في وش صح حديثهم أني اللهم انصر المؤذنين أني الإمام ضامن إمام ẹni tó fọwọ́ sọ̀yà fún ni ni wípé òun kẹ́rù gbé ló ṣe bọ́ síwájú láti kẹ́rù fún wa. Al-Mu'azzin gbólóhùn tó lò láti fi ṣàpèjúwe Mu'azzin òun ló fòlọ́ lórí mi ṣùgbọ́n ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tí à ń tọrọ àránṣe fún ni ó wá ní ìwọ ọlọ́run bá wa ṣe àránṣe fún àwọn tó jẹ́ Mu'azzin tí wọ́n ń pè wọn. Mu'azzin òun ò fọwọ́ sọ̀yà fún òun mọ̀tà jẹ́ ẹ̀sìn ìmáàmù fọwọ́ sọ̀yà fún wa ló ṣe bọ́ so ohun tó bá fẹ́ ṣàkóbá fún òun ẹni tí ò mọ̀ kò yẹ kó máa dúpẹ́ òun fẹ́ jẹ́ ìmáàmù tó yíwa bàbá náà ló ṣe ní a'immatukum yusalluna wa in asabu fa lakum wa in akhta'u falakumu alayhi ó ní àwọn àwọn ìmáàmù yìí ìrun tẹrí tí wọ́n ń kí yẹn wọ́n ń wo ẹrù tara wọn àti tiyẹn papọ̀ ni tí wọ́n bá kí dá àwọn gbalada ẹ̀yìn gbalada tí wọ́n bá kí ìkíkúkí ẹ̀yìn ò ní láadá ọ̀ràn sì ń bẹ́lẹ́jì ká ti wọn so ẹni tó bá mọ wípé ọ̀ràn ní ipò ìmáàmù jẹ́ kò ní tẹ́rí sí i tí ò bá qualify kódà tí kì í bá ṣe kóhun ló dùn ún tí wọ́n bá fi lọ ọ́ ó yẹ kó bẹ̀rẹ̀ pé ohun tí èèyàn fi tọ́ sí i ni ò tí ì ní ẹni bá ti mọ̀ pé ìmáàmù ni bàbá òun ó sì pẹ́ ó yá wọn ó pè ní pé kóhun á rọ́pò bàbá kí ni kó ṣe àgbálẹ̀ e kéwú lọ ó ti yé bàbá ṣùgbọ́n ìwọ lọmọ ìmáàmù ìwọ ló ní ẹnjìnírìn ló fẹ́ ṣe dókítà ló fẹ́ ṣe torí pé ìyẹn ni gbogbo ayé ń ṣe é sìn ó wá ayé olóògbé nípa ọ̀rọ̀ ẹ̀sìn bàbá wa jáde láyé wọn ní àmú kan náà àmọ́ bàbá yóò máa wá ṣe àìmọ̀kan wa àwọn jọmọ́ kò lẹ́tọ̀ọ́ kórí bẹ́yẹn so nínú ohun tí ànábì wa ti ròyìn àwọn ọmọ agbègbè àwọn tí máa ń pè wọn ní pé tó bá dijọ́ àjíǹde ó ní أطول الناس أعناقا المؤذنون أطول الناس أعناقا يوم القيامة ó مؤذن. mọ̀ázìn àwọn ọlọ́run wọn ó gùn tayọ ti gbogbo àwa yòókù níjọ́ tọ́lọ́run ọbọ̀ kò gbò àjọ gígùn ọrùn láyé ń bí èébú ni àbí àwọn anẹ́rí bó ṣe lọ́rùn bí kinní kan ṣùgbọ́n ti jọ́ àjíǹde kì í ṣe ẹ̀yìn ni torí pé tọ́lọ́run bá kò gbò àjọ àwọn tọ́lọ́run pọ́nlé nínú àwọn ẹrú sí ẹ̀ lọ́rùn wọn ò yọ síta àwọn náà sì ló jẹ́ àwọn tí máa pè wọn ẹwà sí lọ́run nígbà tá a wà láyé gígùn tàpọ́nlé lọ́rin gígùn ọrùn wọn tó bá ti jọ so òótọ́ ni bàbá sọ nípa ìyẹn náà dákun ṣó clear so tí nǹkan kan bá ń bẹ tí ẹ ká máa dùn tí a tó máa ṣe ní mọ́ṣáláṣí àmójútó mọ́ṣáláṣí àti pípé ni àwọn èèyàn kì í fi dùn wọn èyí sábà dùn wípé à bí mo ṣe ń wo ilé ọlọ́run yìí kò ní lẹ́ni tó mójútó mo fẹ́ ìmọ̀ níṣẹ́ pé ó jẹ́ ẹ̀kan lọ́sẹ̀ ló jẹ́ ìmejì lọ́sẹ̀ tọ́ílẹ̀tì ẹ̀mí ni màá máa fọ̀ àwọn bàbá wa dáadáa kan wà á mo bí ọlọ́run bá fún wọn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo rántí wọn ọ̀láì olówó ni wọ́n ọlọ́run kẹ́ wọn wọ́n wá yan iṣẹ́ yẹn fúnra wọn ní mọ́ṣáláṣí tí wọ́n fowó ara wọn kọ́ pé àwọn á máa túbẹ̀ ṣe ìjọ tí wọ́n bá bá wọn bẹ̀ tí kì í bá ṣe tó mọ̀ wọ́n tẹ́lẹ̀ á pé wọ́n gbà wọ́n síbẹ̀ fún wa tó ṣe ni so àwọn òbí imam àwọn ni wọ́n kọ́ mọ́ṣáláṣí ìtọ́jú ibẹ̀ ó máa ń wọ̀n fún káwọn fúnra ara àwọn káwọn fara àwọn ṣe so irú yẹn irú ìrun pípé ó yẹ kí èèyàn ó máa dùn ipò imam kò sí nínú tó yẹ ká máa dùn ìyẹn làwọn èèyàn sì máa ń dùn ní ilẹ̀ wa ń bì mo rò pé yẹn náà ti clear ìkẹta wa ni pé hòhò ọmọlúwàbí gbogbo wọn ó ṣarajọ ọlọ́run ó ṣàwájọ sí pápá alqiyama bẹ́ẹ̀ ni ìgbà tá nàbí sallallahu alaihi tó fún ìyàwó Aisha nírò yìí ní Aisha náà ṣe mọ̀ bẹ́ẹ̀ náà ṣe ṣe nọ bàbá Aisha wa ní à ọkùnrin àti obìnrin máa wo òhò ara wọn ìdíṣẹ́ ńlá wa dá lóhùn pé níjọ́ náà ó ti dípé kí ni ìdíjá rántí ìdààmú ọjọ́ náà kọjá pé nìkan rántí ọlọ́run bá ní yóò mọ̀ tọ́jú hálò kúlò múrù bí àti àmà àrọ̀gbọ̀ àti àpèjú ọjọ́ yẹn ọlọ́run ní ìgbà wo lóbìnrin máa ń ní àánú jù tẹ́lẹ̀ obìnrin máa ń rọ̀ mọ́ ọmọ jù ọmọ bá mu yàn lọ́wọ́ ni kódà àwọn dábàá gan ìgbà tí wọ́n máa ń rorò jù tó bá ṣẹ̀gbímọ ni. torí pé ẹ̀mí dábà máa ń wà lára àwọn ọmọ ọlọ́run wá ní bẹ́ẹ̀ni yín ṣe máa wà lára ọmọ tó ń gbà tọmọ ṣẹ̀ mú yàn tí ò tí ì dá ní ẹnu ọyàn tó bá dijọ́ abiyamọ rántí ọmọ kan tó ń fún lọ́yàn mọ́ ṣé yẹn ní tó wá ń torí náà so nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí bàbá wa ìmáàmù yẹn sọ òdodo ọ̀rọ̀ ni ó súnmọ́ kán jẹ́ tó ń yẹ tó sì jẹ́ pé ni wọ́n ń yẹ̀ ẹ ṣé bàbá àsìkò tí tó láti pé ìrun subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. sorry. Hadith tí mo ń gbìyànjú láti rántí ìṣẹ́lá ní al-imam al-ghamid wal-mu'adhdhin mu'tamanun. Ó ní ìmáàmù fọwọ́sọ̀rọ̀ àkùnrin ó ní mọ́ àgbẹ̀ ní tiẹ̀ a kàn nígbàgbọ́ sí i ìgbàgbọ́ tá a ní sí i náà ni pé yóò bá wa ṣọ́ọ̀tìkù ní ó sì òun òun ò fọ́ ọ́sẹ̀ àpò ní mímọ́ lòun ṣùgbọ́n tálájì fún ọgbọ́n tó ó ní ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ